mo kí gbogbo ẹ̀yin ènìyàn ọlọ́run pé ẹ kú òwúrọ̀ lórúkọ jésù olùgbàlà ojúmọ́ tó mọ́ yín lónìí yìí yóò mú ire wọnú ilé rẹ ìyanu tó ti ń retí láti ọjọ́ pípẹ́ lónìí yóò rìn wọnú ilé rẹ gbogbo ẹni tó ń bá rìn tó ń da ayé rẹ láàmú ọlọ́run yóò lé wọn jìnnà sí ọ yóò sì dára fún ọ ìwé matthew orí nine ẹsẹ̀ twenty eight àti twenty nine òní mo fẹ́ kà láàárọ̀ yìí matthew orí nine ẹsẹ̀ twenty eight àti twenty nine bíbélì kà pé nígbà tí ó wọ inú ilé àwọn afọ́jú náà tọ̀ ọ́ lọ jésù bi wọ́n pé ǹjẹ́ ẹ gbàgbọ́ pé mo lè wò yín sàn wọ́n dá lóhùn pé bẹ́ẹ̀ ni olúwa ó bá fi ọwọ́ kàn wọ́n lójú ó ní kó fún yín gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yín hallelujah kó rí fún yín gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yín according to your faith let it be unto you. níbí yìí ohun tí jésù fẹ́ kí àwọn afọ́jú yìí mọ̀ ní wípé pé bóyá mo lè ṣe tàbí mi ò lè ṣe yẹn káyọ̀ yẹ kó mbẹ̀ jésù fẹ́ ká mọ̀ pé òun lè wò wọ́n sàn òun lè la ojú wọn ṣùgbọ́n jésù fẹ́ kán mọ̀ kán ní understanding yẹn wọ́n wá ń béèrè pé ṣé ẹ gbàgbọ́ pé mo lè ṣe ń tẹ́ ẹ fẹ́ yìí wọ́n wá láwọn gbàgbọ́ wọ́n wá ní kó fún wọn bí ìgbàgbọ́ wọn jẹ́ kí n sọ ilé ìfún ọlọ́ni bíbélì wípé olódodo yóò gbé pẹ̀lú ìgbàgbọ́ the just shall live by their faith ìpele tó wà lónìí ìpele tí ìgbàgbọ́ rẹ gbé ọdẹ ni tí ìgbàgbọ́ rẹ bá dáa díẹ̀ ju bó ṣe wà yìí lọ ayé rẹ náà máa dára díẹ̀ sí i ju bí tó wà yìí lọ according to your faith Nisa, sà bẹ́ẹ̀ ni sà kì í ṣe bó ṣe pẹ́ńsọ̀sì tó kì í ṣe bó ṣe súnmọ́ àwọn wòlíì tó ṣùgbọ́n bí ìgbàgbọ́ rẹ bá ṣe rí bẹ́ẹ̀ náà ni yóò ṣe rí fún yàn nítorí náà gbàgbọ́ fún tó dára gba ọlọ́run gbọ́ fún ayé tó dára gbàgbọ́ pé ó lè dáa fún ọ gbàgbọ́ pé a lè wò ọ́ sàn gbàgbọ́ pé wàá bímọ gbàgbọ́ pé àwọn ọmọ rẹ ó ṣoríire ọmọ rẹ yẹn tó di ìpátá tí ń wà káàkiri tó ti wà addicted pẹ̀lú àwọn oògùn olóró yẹn gbàgbọ́ pé olúwa lè tún ayé rẹ̀ ṣe gbàgbọ́ pé wọn náà ó jèrè ọmọ gbàgbọ́ wípé ilé rẹ náà máa láyọ̀ gbàgbọ́ pé iṣẹ́ rẹ máa gbèrú gbàgbọ́ wípé nàìjíríà máa dára èmi gbàgbọ́ wípé nàìjíríà máa dára gbogbo rògbòdìyàn yìí mo gba ọlọ́run olódùmarè gbọ́ mo gba jésù kristi gbọ́ mo gbàgbọ́ wípé kò ní wò wá níran lọ pẹ́ títì ó nígbà nàìjíríà sì máa dára ayé gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi náà ẹ gbàgbọ́ pé yóò dára ó ga ju bó ṣe wà yìí lọ sáà ti gbàgbọ́ nìkan yóò sì rí bẹ́ẹ̀ fún ọ tẹ́wọ́ lórúkọ jésù ọlọ́run kó tán ìgbàgbọ́ rẹ ṣe ìpele wà yìí tí kò tẹ́ ọlọ́run olúwa kó gbé ọ̀gá mo gbàdúrà àṣeyọrí tuntun tó máa gbé ọ dé ìpele tuntun látòní lọ kó máa ṣẹlẹ̀ sí ọ lórí ọ̀rọ̀ iṣẹ́ rẹ yẹn ìyanu yóò ṣẹlẹ̀ ìrànlọ́wọ́ tó ti kọ̀wé fún yẹn lórúkọ Jésù ó rí gbà ìrànlọ́wọ́ tó kọ̀wé fún lọ́nà àrà lọ́nà ìyanu yóò jáde wá fún ọ oore tí èèyàn ó jẹ tó ní lè jẹ tán tẹ́bìrì ó jẹ tí wọn ò lè jẹ tán oore tó máa sàn sọ́dọ̀ gbogbo àwọn aládùúgbò rẹ̀ láti òní lọ ilẹ̀kùn rẹ̀ yóò ṣì fún ọ yóò sì dára fún ọ. gbogbo ẹnikẹ́ni tó ń retí pé kó o ṣubú mo gbàdúrà wọn máa wọ tó fi máa gòkè ni àwọn ó sì máa ṣubú lábẹ́ bí mo ṣe wúyẹ bẹ́ẹ̀ ló máa rí bó ṣe ń jáde kọ́lọ́run máa bá ọ lọ mo gbàdúrà ọlọ́run ò ní fi ọ sílẹ̀ ọlọ́run yóò yára láti ràn ọ lọ́wọ́ o ò ní pàdé agbénipa tó bá kù díẹ̀ kó bọ́ sọ́wọ́ àwọn ẹni bí lórúkọ jésù àánú máa kó ọ yọ bẹ́ẹ̀ ló máa rí kí àlàáfíà kó wà nàìjíríà